adúpẹ́lọ́dọ̀ ọlọ́ ọlọ́ba tí ọ̀rọ̀ tó sí atọ̀rọ̀ òkè àti gẹ̀fà nígbà Muhammad tí ọlọ́ba tí ó tẹ̀ tí ó di àtàwọn ará lè àtàwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹni ìwú tó wá dọ̀rọ̀ Islam tí ó fi jẹ́ ògbé ìdè kọlọ́jà wà nínú wa. à ń bá agbọ́nrin ọgbọ̀n lọ inú ọ̀rọ̀ tá a sọ lórí iyyaka na'budu wa iyyaka nasta'in. tá a ní àwọn ìfẹsí ọkàn tọjá mú mi lé òdodo tọfẹ fi iyyaka na'budu wa iyyaka nasta'in lórí lẹ àbí lori yí lórí àwọn ìfẹsí kan aláwọkọ bẹ́ẹ̀ náà ní tawhid ìmọ̀ náà ọba àlekè ọlálọkàn ṣiṣẹ ìpèlébà lọlàáfíà ẹ̀ẹ́kejì lápẹ̀ ní yaqazatul qalbi ọkàn rẹ̀ ọ̀sájì lórí wípé ọlọ́ọ̀bà àlekè ọlá òní ọba tí ó lẹ́tọ̀ọ́ láti ṣe ìjọsìn fún ẹlẹ́ẹ̀kẹta la pè ní àlìfíkìrà ọmọ ronú pa àwọn ẹ̀dá ọlọ́run kó fi mọ̀ pé ọlọ́run bá àlejò ọlá ọba tọ́lẹ̀tọ̀ sí ìjọsìn ni ẹlẹ́ẹ̀kẹrin la pè ní basira ó ní òye inú tí fi mọ̀ pé òdodo lọ́rọ̀ ọlọ́run bá àwọn nǹkan míì tí ò sí ẹ̀ tí ìrì bí ìgbà tó ti ń rí wọn ni ẹlẹ́ẹ̀ka wọn oná ní ta pè ní alikọ́sùdù òun fẹ́ ṣe tọ́lọ́mọ bá lè kẹ́ ọ láyè ọ fẹ́ ṣe ìbáàdà fọlọ́ yóò sì jẹ́ olódodo pẹ̀lú ntọ́dà ní ẹ̀yẹn yóò sì jẹ́ pé ọlọ́mọ bá lè kẹ́ ọ lá òun nìkan náà ni ọ fẹ́ ṣe ìjọsìn yẹn ọ fẹ́ ṣe fún ẹlẹ́ẹ̀kẹfà ńlá tó ní alhazim ìpinnu ẹ̀mí tá a sọ fún tíyẹn bá ti ní ó ti tó láti láti ọlọ́mọ bá lè kẹ́ ọ yọ sàn níbẹ̀ lẹ́sàn kódà kọ́ mọ́ ẹlẹ́ẹ̀keje onáàdì àtàwákùlù tá à ń sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́wọ́ àtàwákùlù wọ́tẹ̀sílímù wọ́tẹ̀kùwìlù kí agbára lé ọlọ́run bá lè kíọ́lá nínú gbogbo òṣèṣì wa lórí alára ìbáàdà tí a fẹ́ ṣe ni so àìsí sọ pé ìgbára lọ́lọ́ yìí ẹ̀ ó kójọ lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan so nínú ẹ̀ náà ni kéèyàn gbà yìí sí ẹnìkan tó lè ṣe nǹkan ju ọlọ́run bá lè kíọ́lá kò nkankan nǹkan tí ó jáde nínú tí ó ṣẹlẹ̀ ní ayé àti látara ìràádà ọlọ́run àìsí sọ wípé ọlọ́run bá àlekè ọlá ó ṣe ìgbára lọ́lọ́run yóò ṣe ní iṣẹ́ ọkàn kìí ṣe iṣẹ́ ara rárá ṣùgbọ́n ní àsìkò míì ara ọmọ tètè ẹ ọkàn náà ọmọ tètè ní àsìkò tí ó bá jẹ́ pé kí á ọmọ òkùnfà àti mú ẹ̀rí tọ́pọ̀ wá lórí eléyìí láti fi rìnlẹ̀ wípé ìgbára lé ọlọ́run bá ọlá lára etí sì máa jẹ́ kéèyàn lọ síbi ìgbára lọ́lọ́run òun náà ni ìmọ̀ tíyàn bá mọ̀ sí ọlọ́run ọba àlèkè ọlá ó ní ọba òdodo àásó ni ẹ ọ̀kan ṣoṣo ni nípa dídá ẹ̀dá àti darí àlámọ̀rí ẹ̀dá àti ṣe dáadáa fún ọ àti hánà ìtọ́jẹ dáadáa. lábẹ́ ilé náà la sọ̀rọ̀ nípa ẹ ní àná lórí pé ìgbára lọ́lọ́run a kì í ṣe pé àwa lé afẹ́sẹ̀ ntí ọ̀dà àwa la gbára lọ́lọ́ lórí ẹ̀ láti ṣe rárá o ìrìn ètò ìgbára lọ́lọ́ rárá bẹ́ẹ̀ náà sì ni a máa gbára lọ́lọ́ lásìkò tí ọlọ́run bá lè kẹ́lá bá ṣe àwọn okùnfà kan fún nǹkan tọ́jú àwọn okùnfà tó lẹ́tọ̀ọ́ agbọ́dọ̀ dìrọ̀ mọ́ okùnfà yẹn òkú bá ìgbára lọ́lọ́ nǹkan bá gbára lọ́lọ́ okùnfà yìí láàmú ṣe níṣẹ́ ṣùgbọ́n o ọkàn wa yọ wà lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run bá lè kẹ́lá ilé òjò tí okùnfà yìí ni ó jẹ́ kí okùnfà kó júṣe iṣẹ́ rẹ̀ kó ṣe kó ṣiṣẹ́ tọ́lọ̀ ọba àlejò lágbè fún. àìsọ̀rọ̀ ń pa àdìsí anábì sallallahu alaihi wasallam tó sọ nípa ipe law tawakkaltum ala Allahi haqqa tawakkulihi larazaqakum kama yarzuqu at-tayra yaqtabidu khimasan wa taruhu bitana. tẹ́ bá gbára lọ́lọ́ mo jẹ́ gbára lé ìbá ṣe ìjẹ́ ìmú fún yín bí ṣe ń ṣe ìjẹ́ mú ẹyẹ tàbá ṣàkíyèsí tó wà mẹ́yìn á pé tọ́yìrù ni àdúgbò sọ́lá ń pè é wọ́n fi ń pe ẹyẹ ẹyọ kan wọ́n ìtún fi ń pe ẹyẹ tọ́pọ̀ ṣùgbọ́n tá a fi mọ̀ pé ẹyẹ tọ́pọ̀ ni onítẹ́gídú kìmọ́tánì tá a lólò kò ló yá ọ sọ pé àwọn ẹyẹ yẹn wọ́n jáde láàárọ̀ lẹ́yìn tẹ́bi ń pa wọ́n ọ̀sọ̀rọ̀ fìbìtọ́ ọ̀nà ó tún sọ ìpadà bí wọ́n ṣe pọ̀ tó lẹ́yìn tí fún wọn ó ti yó tí túmọ̀ sí pé wọn ò paradà wọn ò gbó sí ojú kan náà níṣẹ́ ni wọ́n paradà lọ síbi ń tọ́jú òkùnfà ìjẹ́ ìmú wọn tọ́lọ́mọba àlejò ọlá tó fi àlùbáríkà sí ẹ̀fẹ̀ padà bẹ́ẹ̀ náà ní lánàá náà amẹ́nubá ayé ọlọ́run ọba àlìkẹ́ ọlá tó sọ fún wa ní suratul Anfal tí ọlọ́run ọba àlìkẹ́ ọlá tó sọ wípé nǹkan rogun tí wọ́n bá ti kó so ìdárùn bẹ́ẹ̀ ọjọ́ ti ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ àti àwọn tálákà àti àwọn lásùnmọ́ àánú sọ̀tọ́làm ẹ̀jẹ̀ fámìlì ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn tálákà àtàwọn ọmọ òrukàn àti ẹ̀ńtọ́tàn sí ojú ọ̀nà tí ò rí owó náà so agbọ́dọ̀ jẹ́ pé ọbẹ̀ yẹ̀dẹ́ fún wọn fún wọn bẹ̀ eléyìí ṣẹlẹ̀ níbi ogun bádùn so kìí ṣe ogun ofeb ogun odù ní ẹnu lọ lánàá so ogun bádùn náà ni ọlọ́run balẹ̀kẹ́ ọlá sọ ayà yìí nípa rẹ̀ nígbà tí a fi ń tọ́ka lórí pé àníwọ̀ sallallahu alaihi wasallam sọ pé ọlọ́run bá ṣe ìdẹ́ imú òun síbi abẹ́ bòógì ọkọ̀ òun tí túmọ̀ yìí pé nípa yìí tí wọ́n bá kó wá nínú ogun ẹnìkan dẹ̀ ti béèrè ńgbà ṣetán yìí pé ìtọ́bọ́ wa kùtọ̀ jẹ́ 4 over ńkọ́ 4 over yẹn ni wọ́n kún fún àwọn ọmọ ogun so 1 over ni tọ́lọ́ àtòjúṣe rẹ̀ ẹ̀ jẹ́ pé gẹ̀nìmọ̀ ní yìí pé wọ́n jà kí wọ́n tó rí gbà wọ́n yìí pé jà kí wọ́n tó sí bá ti a sì mẹ́nu bà kókó kan tó pàtàkì tá a gbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀ tó sì ń da ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ láàmú òun náà ní wípé ìyẹn lọ́nà ọba àlekè ọlá kódà kó pé èyí tó súnmọ́ jù okùnfà lè rìn dìrọ̀ mọ́ lọ so òun náà la pé kí wọ́n mójútó ìjẹ ìmú wọn ẹni iṣẹ́ tí wọ́n bá rí temporary ni ọba àlekè ọlá tó bẹ́ẹ̀ náà ni iṣẹ́ wọn tí wọ́n bá ń agbọ́dọ̀ ní òdodo pẹ̀lú ẹ̀ ti pé èrè tìǹtìǹ lọ́wọ́ látara àbá ti ẹ̀ ti ṣe àdéhùn fún àbá báyìí rí lọ jáde fún wa káwa mú àdéhùn ṣẹ káfara dà bí rẹ̀ kókó ti fún wa wa torí pé àdéhùn jẹun tó ṣe pàtàkì àwọn èèyàn tẹ́ ń fún ẹni tí wọ́n bá ti rí pé ó ń ṣe dáadáa pẹ̀lú iṣẹ́ rẹ̀ tó sì lóòótọ́ òní wọ́n mọ̀ wá sí pàtàkì jùlọ tí wọ́n bá tún wá lọ gbé fẹ́lómi tó ń wò sóòótọ́ kí á ní wọ́n sọ pé gbogbo sẹ́ta bá gbà ọjẹ́ tìjọba ni ọjẹ́ ti individual ni ọjẹ́ tara wa ni mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe iṣẹ́ kó ṣe yékéyéké dáadáa àgbọ́ríkọ náà bàlẹ̀kọ́lá yọ kọ́lọ́n dákun kó fi àlùbáríkà sí iṣẹ́ ìṣe wa ọlá títóbi ọlá àánú rẹ̀ bẹ́ẹ̀ náà sì ni a tó sọ̀rọ̀ nípa ayà tọ́lọ́wọ́ bá àlekí tó sọ nípa ní suratul Anfal bákan náà ayà seventeen títí dé eighteen tá a ti ṣàlàyé lórí wípé Ànábì sallallahu alaihi wasallam ó bu òkúta wẹ́wẹ́wẹ́ àbí yéèpẹ̀ ó bu sọ́wọ́ ó sì jùlọ àwọn káàfìrí inú ogun bádìrì náà ni ó ti ṣẹlẹ̀ tí ànábì sallallahu alaihi wasallam tó ju ìpẹ́ tó dàlù wọn nígbà tó dàlù wọn gbogbo wọn lọ́lọ́run pé kí wọ́n nípìn tí wọ́n nu ojú wọn kí kálukú ń fọ́ gbọ́njú òkú ìwúlélẹ̀ ìwúlélẹ̀ àníṣọ́sá sọ pé ṣáhàtì wùjú ọlọ́run dákun mọ́ sábà wa bu kó ẹwà tí ń bẹ lójú wọn bá sábà kókó mẹ́ so tó fi wá di wípé ogun fọ́ mọ́ wọn lórí so táwọn mú mi ní tí ẹ fi wá borí wọn

ẹ mfe eti ẹni pé ṣáàtì lùjú tóbi tó fi dáyé pẹ̀lú wọn kọ́ wa lọ bá gbogbo ẹnì kọ̀ọ̀kan wọn kó sì rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run lọ́lọ́run sọ pé wà má rọ ibi rọ wà láti iná mọ́ tó ju òkúta tó ju dálú àwọn ìwọ kọ́ lọ dá ọlọ́run bàbá ìjọba lọ dá wàlí yubili ní iná mi ọfẹ́ fi ìgbìdánwò tó dáa ọfẹ́ si fáwọn amúmìnir òdodo ni ẹ ìgbìdánwò yẹn ó lè ná èèyàn wá aláǹtó èèyàn rẹ nìkan rẹ ni inú èèyàn wà á dùgbò àlọ́ àgbà bẹ́ẹ̀ ni tó tóbi ọlọ́run tó wá ti nǹkan ìbáyìí tó bẹ́ẹ̀ náà ni àwọn mi ẹ wọ́n fara pa ń bẹ̀ ẹ wọ́n gbìyànjú lórí ẹ wọ́n wọ́n ta nǹkan ṣùgbọ́n ọlọ́run ọwọ́ aṣọ ìsìláàmù di ogun tó ọṣọ ìsìláàmù àtàwọn òṣìṣẹ́ ní táwọn káfíìn ń bẹ̀rù wọn láti gbà yẹn ipe a ẹ mọ́tò jẹ́ àlọ́ bá wọn kọ́ máa dàbí ti bá jírú àkọ́kọ́ ogun tí wọ́n kọ́ bá wọn jà iná ìní nǹkan ti yíwọ́ fáwọn káfíìn ẹ ọlọ́run ṣe ìgbìdánwò tó dáa fún àwọn mọ́mìnì òdodo ẹ ọlọ́run wá jẹ́ kí wọ́n jẹ́rìí wọn ó sì tún wá fún wọn ní ẹ̀san ńlá ẹ bẹ́ẹ̀ náà ní tọ́lọ́ọ̀bà àlekẹ́ ọlá tó bá mú nǹkan kan wá ma má fọkàn sí pé bí ó ṣe máa rí lọ nìyẹn má sì fọkàn sí pé àjẹsánù ọlọ́run gbìdánwò rẹ wò ni àwọn olè wa jẹ́ bí látara nǹkan ìwọ náà ti wá kẹ́kọ̀ọ́ tírú ẹ̀ ò ní ti ọmọ àbí ò ní fún ọwọ́ látara ẹ̀kọ́ tó ti kọ́ mbẹ̀ àbí yóò tún wá di pẹpẹ ọ̀rọ̀ ọ̀nà ọ̀nà tí yóò tún wá di fún náà àbí tí tún wá di rẹ nígbà bá ti mọ̀ kí nǹkan báyìí ní máa ń kọ́ lóyún ìṣekú wa ẹ̀yin náà wà jẹ́ ntí máa ń sáfún ọlọ́ni ha Allaha sami'un alim dágájọ́ ọlọ́ọ̀ba ọba ti gbọ́ gbogbo nǹkan kọ̀rọ̀ pátápátá ni ó sì mímọ̀ sí gbogbo nǹkan pátápátá dàlìkún wa anna Allaha muhinu kaidil kafirin ọlọ́ni jíjẹrí tẹ́ jẹ́rí ní ogun bábìrì yìí bẹ́ẹ̀ torí pé

wọn kó nǹkan ẹja wọn wọn á lọ yípo wọn á lọ yípo kàbá yípo ìwọ Ọlọ́run àsìkò òdodo ló ti dé yìí o ẹni ọba jẹ́ pé èèyàn búnú wa ìní kó o jẹ́ kí ojú ó tì ẹni tí ń ṣe dáadáa ìní kó o gbélékè ẹni tó ṣe pé ọ̀ ń da mọ̀lẹ́bí irú tí òjé mọ̀lẹ́bí ó tó pọ̀ mọ́ bá wa dójú tì ẹni tó ṣe yí pé ìyá àti bàbá ó ti kọ̀ di ara wọn síra wọn nítorí ẹ̀sìn tó ló ń gbé wá bá wa dójú tì ẹni tó fi ẹ̀sìn Ibrahim lẹ̀ táǹtì tí ò ṣe ṣẹ̀bá adójútì àwa tá a wà lórí òdodo ìníkó jájẹjà jáborí ọlọ́ni ìntẹ́sẹ́fùtìhù fàkọ́díjá àkúnmọ̀lẹ́fàtìhù wà ìntàǹtàhù fàwọ́ àkàẹrù ńlákún wà ìntàrúdú náàrúdú wà láǹtógbìní àǹkùn fi àtòkùn ṣe àwọn wà láwọ́ kásùrát wà náà ọlọ́run ọba àlékè ọlá ń sọ wípé intesteftihu sẹ́yìn káàbìrì tẹ́ ẹ bá ń wá ìborí fún ẹni tí ọjà ẹni òdodo fàkọ́díjà akúnmọ̀lì fàtìkù ìborí tí wàá ṣẹlẹ̀ níbi ogun bádìrì ó sì yẹ kẹ́ ẹ gbà fọlọ́run pé ó yẹ kẹ́ ẹ ti gbà fọlọ́run pé ẹni tọ́nà ọba àlékè ọlá tọ́nà lọ́ọ́ bí bádìrì òun náà ni ọwà pẹ̀lú òdodo wàá yí ń tẹ́ńtẹ́ hù tẹ́ ẹ bá jáwọ́ kú òun bí ń tẹ́ńtẹ́ nípa ìfẹ́bọsọ́lọ́ ìtakò ànábi sallallahu alaihi wasallam fa huwa khairul lakum olólóore jù fún yín wà ń tẹrúdú tẹ bá tún sẹ́rí padà pẹ́ẹ́tù gbógun ti òjíṣẹ́ ọlọ́run nàrúdí àwa náà tún sẹ́rí padà sí yín ìyàlẹ́ tún jẹ́ mbẹ́ wàlà ń tó gbé ní àǹkóhùn kẹsìrà fi àtòkù ń ṣe àwọn wàlà ó kakura ẹ àwọn àjọ yín fẹ́ ń kó ti lọ jà ẹ lọ dúdú kọ àdúgbò sàlám kò lè rọ̀ yín lọ́rọ̀ kíní kódà kẹ́ ẹ pọ̀ ju bẹ́ẹ̀ ṣe pọ̀ yìí tẹ́lẹ̀ lọ ẹ̀wù títóbi ọlọ́run tí túmọ̀ sí pé àwọ̀ ó sapá àwọ̀ agbára lé ọlọ́run ọlọ́run wàá fi ìbùkún sí ìsapá wa ẹ̀ ntọ́sẹ̀lẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam àtàwọn sàbẹ̀ nìyẹn wọ́n kéré ló ń káfìrì tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run bá láti wọn wọ́n sì borí àwọn káfìrì wa ọlọ́run bá ẹ̀ ń látọ̀dọ̀ shabib ọmọ ọmọ garikoda onáà ní àdìsá sọlánà ó ní òun gbọ́ àwọn èèyàn tí wọ́n ń sọ yìí pé Urwatul Bariqi kìí ṣe Abu Qatada ọ̀tọ̀ ní kíṣọ̀tà Abu Qatada Urwatul Bariqi ni sàbí tí ànábì sallallahu alaihi wasallam tó ránṣẹ́ ike àtọ́ òdì náà ránṣẹ́ ṣàrú ìlà òbí ìṣá ànábì sallallahu alaihi wasallam rán lọ wípé kọ́ lọ ra ẹran kan wá apá kan sọ pé ẹran lásán ni apá kan sọ pé wọ́n gbà wá pé ẹran léyà ni ikú kọ́ lọ́ọ́ rẹ̀ ẹran kan wá nu ẹran léyà ẹ̀ fàṣítàrà aláhùn bí ìṣàtẹ́yì tó ọ wá mú dínárì ẹ̀yọ kan lọ ó sì ra sáàtù méjì ọ̀dọ̀ wúrẹ́ méjì bọ̀ fàbá ìfìdáhùnmá tó ọ náà kó tó máa bọ̀ alé ó ti wá tà kan bí dínárì pẹ̀lú dínárì wàjá àwọn bí dínárì wọ̀ṣà tó ọ wá mú ẹran kan wá àti dínárì òdìdí kan táwọn fada'a lahu bi barakati fi bay'ihi ànábì sallallahu alaihi wasallam wá sọ wípé Ọlọ́run kó fún lárúbáríkà látara títà rírà rẹ̀ so ọgbàrá lọ́lọ́run ó sì sòdodo pẹ̀lú iṣẹ́ tó ṣe kò sí jàǹbá ànábì sallallahu alaihi wasallam owó rẹ̀ náà ló fi ṣòwò owó rẹ̀ náà ló fi dèrè owó rẹ̀ àtèrè àti àti ojú owó tó wá kó fún ànábì sallallahu alaihi àwọn tí wọ́n gba àdìsọ àyíké wàkánà làwíṣtàrà tó bá jẹ́ yéèpẹ̀ ni ọrùn wà lọ rà lọ́jà tó bá ra yéèpẹ̀ yóò tún rí èrè jẹ́ ń bẹ̀ yín ọfẹ́ so níbi àgbáríkà tí ọlọ́run lè kẹ́ ọlá tó fún un ọlọ́run lè kẹ́ lórí eléyìí náà yìí pé agbọ́dọ̀ gbára lọ́nà kódà kó pé adìmẹ̀ sábà okùnfà náà la rí agbọ́dọ̀ gbára lọ́nà ìwọ̀n bá bó ti kéré ń tó kádìrọ̀ mọ́ ẹ̀ta bá gbára lọ́lọ́run yóò fi ìgbára lọ́nà yóò wá ní okùnfà ntí níta fẹ́ ti tó fi wájú ṣe ọlọ́run sọ fún wa nípa ọba kan nínú àwọn Bani Israel táǹpé ní Tọ́lútù lásìkò ànábì Dàúdù alẹ́ sàlátọ̀ náà lọ́sẹ̀ mi ṣùgbọ́n ànábì Dàúdù ọmọ èké kò sí ìdí ànábì ṣùgbọ́n ọba míì náà tó ń bẹ ń bò míì tó ń jẹ́ jálùtù ọlọ́run fi ọlá fún láti misra láti egypt sí èdè palestine tọ́jà yìí pé ọwá ń lu àwọn ọmọ israẹli ó ń kó ìdààmú bá wọn ìgbà míì yóò gbógun tì wọ́n yóò pa wọ́n yóò pa wọ́n kan lọ rẹ́kẹrẹkẹ ìgbà míì yóò mú wọn sìn ipe kí wọ́n mọ ti gbá wọn mọ sáwó àwọn míì yóò àwọn míì yóò ṣe wọn mọ́lẹ̀ wọ́n sàn ṣe bó ṣe wù ú ni ọlọ́run wá ń sọ fún wa pé ń pa rẹ̀ nínú suratul baqara àyà two hundred and forty six dé two hundred and fifty two ọlọ́run sọ wípé alam tara ila al-mala'i min bani isra'ila min ba'di musa إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين قالوا إني ألم تروا ولم ترى وارني وويسي إلى الملائي أو إنجو من بني إسرائيل àwọn àjọ kan nínú àwọn ọmọ israẹla min ba'di musa lẹ́yìn ìgbà tí musa ti kú lórí yẹ̀pẹ̀ tán ìdè qalu li nabiyyin lahum ib'ath lana malika nígbà tí wọ́n kójọ sọ́dọ̀ ànábì wọn wọ́n á sọ pé ìwọ ànábì àwọn yìí àwọn kan sọ pé ismail ni ó kọ rẹ̀ wọ́n ní gbé ọba kan yan ọba kan láàrin wa nìkan tí fi sabilillah sọ́yẹ́ pé ọba ní ọ̀sáájú àmọ́ wa jagun sójú ọ̀nà tọlọ́run ẹ̀ gbogbo rẹ̀ jẹ́ kí ń ṣe fún wa ti pọ̀ jù kọ́ọ́lá ànábì wa sọ pé ọmọ ni ala asaitum in kutiba alaykumul qitalu alla tuqatilu ẹ̀ ọ̀fẹ́ bá sọ yẹn ni ẹ lọ jagun ní jagun ọ̀hún ẹnu yín dùn ní kọlu

gbogbo ilẹ̀ wa gbogbo ẹ̀ ní ẹ ti lé ajáde fún bẹ́ẹ̀ tí wọ́n gbà mọ́ wa lọ wọ́n àbìnà ìnà tọmọtọmọ ní ẹ lé ajáde ẹ̀wọ̀n òjà ara wọn ọmọ wa míì falamma kutiba alayhimul qitalu tawallaw illa qalilan minhum wallahu alimun bizzalimin ọlọ́ni ńgbàtà wá sí jíjagun náà lọ́rọ̀ ẹ̀yàn lé wọn lórí pé ẹ̀yin ọmọ Ísírẹ́lì ẹ lọ gbógun ti ẹni tí ń kọjá àlà ọlọ́run lórí yín tawàláwó disappointment àkọ́kọ́ nìyẹn tawàláwó wọ́n bá sẹ́rí padà wọ́n bá ní rárá bí i bá ń kọ́ ogun lè a èèyàn jagun báyẹn ilà kọ̀lí ilà mìíràn àfihàn díẹ̀ nínú wọn àwọn ẹ̀yìn wọn ò tó wọn ní àwọn tó lọ ọlọ́yìn ìyẹn díẹ̀ ló tún wá sẹ́kù ọlọ́ni wallahu alimun bizzalimin ọlọ́wọ́n bá àlekẹ́ ọlá ó ní mọ̀ sí gbogbo àwọn alábòsí ọmọ tí wọ́n ṣe wa qala lahum nabiyyuhum inna Allaha qad ba'atha lakum Taluta malika qalu anna yakunu lahu al-mulku alayna wa nahnu ahaqqu bil-mulki minhu wa lam yu'ta sa'atan min al-mal. قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم wa fi ọlọ́láhùn nàbí yòòhùn wọn tá a rántí wọn ọwọ́ à ń sọ fún wọn yìí pé iná ńlá àkọ́débà ọlọ́run ti yẹn kọ́ lótù pé kọ́ jẹ ọba fún yín bẹ́ẹ̀ gbá àwọn kọ́kọ́ àwọn kọ́kọ́ ti kúrò níbi pé àjagun àjagun àwọn kọ́kọ́ ti wọ́n kọ́ ti dà lọ àwọn tí yóò tó fifty percent sọ sẹ́kù ọwọ́ à ń sọ fún ẹ pé ọlọ́run ti yẹn kọ́ lótù ní ọba fún yín nínú wọn ní tí wọ́n sọ pé kọlu anáyẹ̀kúnú láwùlé múlíkù àlẹ́ iná disappointment kejì ni ẹ àwọn bàbá ìsirayílà nǹkan ńlá ni wọn ẹ̀kọ́lu anáyẹ̀kúnú láwùlé múlíkù àlẹ́ iná wọn náà fún wa hàkùbìlì múlíkì mínírù bóò ni tálùtù ó ṣe wáá jẹ́ ọba lé lórí àwa la lẹ́tọ̀ọ́ ká jẹ́ ọba ju tálùtù lọ ẹ̀wọ̀ nǹkan ìjọra ẹni lójú burúkú nìyẹn kéèyàn owó tó ń lò ń lẹ́tọ̀ọ́ láti wà ń kó ẹnìkejì ẹ̀ tó sì jẹ́ pé ẹnìkejì náà pé ó ẹ̀ wọ́n ní wọ́n ní ìran tó ti wá ìran wọn kéèyàn ìjọba ń bẹ̀ ó jẹ́ fóònù ọlọ́wọ́ wà lọ fà àwọn lágbájá sàmọ̀dù tí wọ́n ti jọba rí ní àárín wọn wọ́n sì ṣe Eh, kó fi ṣe ọba ibi tí sí ọ̀nà ọgbà rẹ̀ àwọn ọmọ ìsírẹ́lì nǹkan ni wọ́n so àwọn kan bá tún takọ ànábì ọlọ́run yẹn igbó ni ó ti jọba wa lórí tó ìjẹ̀pá wa gan fúnra wa alẹ́tọ̀sọ́ba jùlọ yóò ta sàáta mìíràn lìmọ́ẹ́lì ẹ̀wọ̀n kan nìyẹn tó tọ́ bá jẹ́ bí owó ni kò tún lówó lọ eh, ni yóò àjọba kí lọ́fẹ́ ná táwọn àmọ́ dáwọ́jọ́ kọ́ọ́lá iná ńlá àtọ̀fà ní ẹ̀ṣẹ́ ìdí buhari náà ni wọ́n gbogbo rẹ̀ kòtò ha ha ha. six million wọ́n bá ti ní bí ó ti lè ṣe ṣe ọlẹ̀ díẹ̀ ni wọ́n fi wọ́n bá ti ní ńgbọ́ ọlọ́run ti ńgbọ́ fẹ́ fi jẹ president àwọn tí wọ́n ní bílíọ̀nù lọ́wọ́ wọ́n sì wọ́n mọ gbajúmọ̀ fi gbówó lẹ̀ ó tẹ̀ pé wọ́n ti kà sí ta tẹ́tẹ́ ni o torí òṣèlú tí wọ́n òṣèlú tẹ́tẹ́ ni kì í ṣòwò rárá òṣèlú tẹ́tẹ́ ni àwọn kan jẹ́ ní wọ́n bá fi iye kan lẹ̀ wọ́n jẹun tó jù bẹ́ẹ̀ lọ àwọn kan sì tún sọ́ọ̀tì lọ pẹ̀rẹ̀pẹ̀ ọlọ́run tó sànù wa. ó ní wàlámù yóò àtàmínà ọba ṣe ìgbà fún bí owó bí dúkìá kò ní dúkìá kò lówó kọ́ọ́lá ọlọ́run wá dáhùn yìí ọlọ́run ní tó ń fẹ́ sínú ẹ̀tún ọlọ́run gbé ìdájọ́ dé tó ń àfi lọ́yà adájọ́ òní ọ̀bọ̀ ọ̀dà kóòtù wo lọ fẹ́ gbé lọ. inna Allaha astafahu alaykum ọlọ́run ti sà lẹ́sà lẹ́yìn lórí wa zaadahu bastatan fil ilmi wal jism ọlọ́run wá fún ní tó tún fi jù yín lọ ní mọ̀ àti ní ẹ̀dá bọ́lọ́run ti dá lára èèyàn ti gbadí ní ibi ọba jọ tí báyìí wọ́n mọ̀ tó yàn bọ̀

abẹ́rẹ́ títóbi ọlọ́run ẹ̀ kò sẹ́nìkan tó lọ́wọ́ bá lè kẹ́ ọ láti òṣè dáadáa fún ọlọ́run bá lè kẹ́ ọ ọba tó gbáàyè lóore ni àlímú ó níwọ̀n sí gbogbo nǹkan pátápátá wà kọ́ làlàhùn nàbí yòrò ẹ̀ ànábì wọn tó wá sọ fún wọn pé ẹ̀ ti sàpọ́mẹ́ǹtì kẹta nù ẹ̀ wọ́n bá yarí fún ànábì wọn pé kò àwọn gbọ́n tó wí nígbà táwọn tó ti gbọ́ ìtò omi ní ìsìn ṣùgbọ́n bó la àmì kí la fi wá mọ̀ yìí kí ọlọ́run lọ́nyìn àlọ́ba ẹ̀rí àwọn ọmọ ìsírẹ́lì jẹ́ ti mọ̀ ṣẹlẹ̀ bí wọ́n tọ́ra mi kan ó tún béèrè mi ìwà àwọn ìdílé lè ìmí ìtún kọ́ wa qala lahum nabiyuhum inna ayata mulkihi an ya'tiyakumu tabutu fi sakinatin min rabbikum wa baqiyatun mimma taraka alu musa wa alu haruna tahmiluhu al-malaika inna fi dhalika la ayatan lakum in kuntum wọn tó wá sọ fún ẹ pé dájúdájú òun wà mí tẹ́ fi mọ̀ pé ọlọ́run ní ọba fún yín òun náà ní pé ẹ máa retí kan látọ̀dọ̀ ọlọ́run tí ìsẹ̀kí iná tó ń bí rọ́bì kún àwọn afáàfáà ní wa lórí pé kí ni tùmọ̀ sẹ̀kí náà yẹn sẹ̀kí náà yẹn ní ìfọ̀kànbalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run wọ́n ní àpótí yẹn di pé wọ́n ń lo ogun àwọn ọmọ ti mọ̀ pa àpótí náà tẹ́lẹ̀ wọn ò kàn rí inú ọba inú jálù tọ́wọ́ gbogbo àwọn àtẹkùbọ̀ nǹkan àwọn ànábì ọlọrun tó ṣáájú àti ti musa gbogbo ẹ̀ ló kó lọ lọ́sọ́dọ̀ ara rẹ nígbà ọjà àwọn ológun ẹ wọn nínú ànábì wọn sọ wọn pé yìí pé ni pé àtàbùtù ẹ mọ́ ń wá tí ìsẹ̀kí iná tó ń mẹ́rọ́ bìkún ìfọ̀kànbalẹ̀ ọlọ́run bẹ níbi látọ̀dọ̀ ọlọ́run bẹ níbi àpótí yẹn ẹ wọ́n ní àpótí yẹn tí ẹ bá ti gbé lọ ojú ogun tọ́lọ́run bá ti rí kó sí pẹ̀ báyìí atẹ́gùn kan kàn jáde ń bẹ̀ ni àwọn ọmọ israẹli ó ti mọ̀ pé alihamudulilayi lójú ogun eléyìí àwọn làwọn ohun ẹni ẹ wọ́n tí ọba tí ìjáde wọn ò lè tí mọ̀ bọ́yá àwọn ohun ẹni ẹ àwọn afáàkọ́sọ yìí pé sẹ̀kí náà yẹn wọ́n ní fọkànbalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run náà ní atẹ́gùn yẹn tó bá jáde Eh, àwọn míì ti sọ pé sẹ̀kì náà yìí pé eh, ìgbà ni wọ́n bá fi yíyá tún tàràkà musa wà àti àtẹ́kùbọ̀ tí musa fi àti àwọn musa àti àwọn eh, tó sì kejì musa wọ́n ní náà ni pọ̀pá musa àtẹ́kùbọ̀ rẹ̀ ọwọ́ ọwọ́ náà wọ́n ní àlùwáhù àwọn wàhálà àti ten commandment sí tọ́jà ìpè ńgbà tí ọwọ́ arípọ́n tó ti ń sin ògédègbè màálù tó fi jàmọ́lẹ̀ tọ́wọ́ afọ́ afọ́kù rẹ̀ ọ̀nbẹ́nu àpótí náà tahamilu ulimalaika anabi anabi ọlọ́run tí wọ́n sọ fún wọn pé àwọn màláíkà ni wọ́n máa gbé sẹ́yìn náà mọ̀ pé wọ́n ń lo wọ́n ní lọ́sàn-án gan àwọn màláíkà ti gbé wa àwọn ọmọ ife ti ń wo àpótí ń tòótọ́ títí ń lọ títí ń lọ ọ wa lọ gbé fún kálù tùtọ́ lọ́ọ́ yàn ní ọba ọlọ́ọ̀bá sọ pé inna fi dhalika la ayatan lakum ohun àmì lélẹ̀ ìjẹ́ fún yín in kuntum mu'minin tó bá jẹ́ pé nígbàgbọ́ òdodo sọ́lọ́n ọlọ́run tí wọ́n á bọ́rọ̀ rẹ̀ lọ wípé falamma fasọ́là tọ́ lùtúbílì junudi qala inna Allaha mubtalikum binaharin faman shariba minhu falaysa minni ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده قال الذين يظنون أنهم ملاقوا الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين إذا ni lanyẹ ti kàn tẹ́lẹ̀ lànà bí ọlọ́run ti kàn lára ẹ́ mẹ́ta méjì lọ́lọ́run tó wá tún sọ nínú ayé ọjọ́ ọjọ́ di márùn lórí nǹkan ẹyọ kan tọ́nà ọba àdìkẹ́ ọlá ni ṣe ẹ ọlọ́run sọ pé máa fasọ́là kọ́ lóṣù bìrì jù ní nígbà tí kọ́ lóṣù wa kó àwọn tí nígbàgbọ́ tí jọyàn ọmọ ogun nígbà pẹ̀lú odò kan o ọlọ́run bá ṣe ìgbìdánwò fún pẹ̀lú odò kan o fàmọ ń ṣe ríbà ẹ ń bá lè mu nínú odò yẹn ni yọ ya padà sí lára mi mọ́ o tóbi ọlọ́run ògbé ọ̀sìn máa àbí kí wọ́n láfaradà tí wọ́n fi kọjá omi o ẹ̀ bẹ́ẹ̀ náà gbogbo ń tọ́lọ́ ṣùgbọ́n ìwọ lọ́wọ́ ló fi ilẹ̀ inú kan lọ́wọ́ pé táwọn wò ọlọ́run bá fi gbogbo ntaama ntaama ntaama kórira lọ́lọ́run fi yípo rẹ̀ iná tá a ti ń wò yẹn gbogbo ntaama jẹran rẹ̀ lọ́lọ́run bá lè jẹ́ láti yípo rẹ̀ ẹ̀yẹn ni pé gbogbo ntọ́jẹ́ ìfẹ́ nú ẹ̀ yóò ṣe sìnà ni yóò mutí ni yóò ṣe yóò gbowó olówó ni nǹkan kan ló yípo náà ẹ̀bí ẹ̀ bá ti wá lè ṣe ńlọ náà nù

kò sí mọ́ nígbà tí èèyàn bá ti kú èrè téèyàn bá ti ṣe lókùn téèyàn wà mọ̀ jẹ kọ́lọ́n dáhùn kó gbalẹ̀ sí fún wa ó ní ọlọ́run ọba àlekè ọlá yóò ṣe ìgbìdẹ́wò fún yín pẹ̀lú òjò kan ẹ̀ ń bá ti lè mú ń bẹ̀ kò sí lára mi má ògbẹ́ òsì máa gbẹ wọ́n wà máa ń lám yẹ tààmùhù ṣùgbọ́n yòówù tí ọba ti tọ́wọ́ mbẹ́ fàyè náà wú mi ní ajẹ́ àwọn tí wọ́n bá mi jagun nìyẹn ìlàmà lẹ́tí tarafa gbọ́rọ̀gbà tà ń bìyẹ dì afẹ́mtọ́ bá ń bú fi rí omi kan tó ẹ̀kún wọ́kàn kan rà bù tí ò jẹ́ ọkọ̀ rárá irú ẹni bá ọlọ́run bójúkó òfóhùn fàṣẹ́rì bu omi ní àwọn israẹli ẹlòmíì kẹfún sí nígbà òdébẹ̀tàn ìlà àkọlí ìlà mímí fún àbáwọn díẹ̀ nú wọn ẹ òbí ẹni ti ń dá àwọn kan bá tún dá nínú àwọn tí wọn tẹ̀ lánàá bí ọlọ́run ọlọ́run kọ́ sáà nù wá o ànábì sallallahu alaihi wasallam ó ti sọ́nù àdìsẹ́ pé iná lè islam bàdà àtàríban fọ́sẹ̀ yàhùndù dàríban kàmá bàdà fàtúbálì gúrabà alẹ́bí náà yóò sílẹ̀ fún ọmọ àfádà náà sùn ní sunnati ẹ islam bẹ̀rẹ̀ ní àjòjì táwọn èèyàn sọ pé à ah, èwo muhammadu gbédè sallallahu alaihi wasallam èwo ló gbédè èwo ló gbédè àbí nsínmi ni àbọ̀yàwó yìí ni àbọ̀wó ní nfẹ́ ni àbọ̀lá ní nfẹ́ ni islam tuntun wa gbajúmọ̀ lẹ́yìn ìgbà náà ọwọ́ adi ní kí àìmọye èèyàn tó wá ń ṣe lójú ànábì sallallahu alaihi wasallam àníṣọ́sá wa ti wá sọ pé kọ́sẹ̀ yẹ̀rọ olùzẹ̀rì ìbá ni ó ń tún bọ̀ wá di àjòjì ó fẹ́ẹ́fẹ́ bá dìrọ̀ mọ́ ìsìláàmù nínú àdúgbò bíi gbígbà tó dìrọ̀ mọ́ ẹ̀yìn náà ní gbígbà tó dìrọ̀ mọ́ èdò náà bẹ́ẹ̀ ni ó ṣe ní ògùn náà dùgbà tó dìrọ̀ lọ ògùn náà nì sínú kó inú kó jùlẹ̀ inú kó mọ́lẹ̀ ìwé ló ṣe mẹ́ tẹ́wàá rọrùn tẹ́wẹ́ ìwọ ẹ̀wù títóbi ọlọ́run ọlọ́run wá sọ pé fàṣẹ́rì bù akọli ilà àkọlí ìlà mínú hàn ní gbogbo àwọn gbogbo wọn bá kẹ̀kún sí àfàwọn díẹ̀ nínú wọn falamma jà wọ́tà wúhúwà wọ́n a iná àmànú màáhù nígbà tó wa kọjá odò yẹn pẹ̀lú wọn bá àwọn tó sí tí wọn ò mú bí omi kọjá odò tán àwọn tí mú ìmí ìdí parun ìmí ìdí kọlu láàtọ́ kẹtàlá nàìjíríà ọmọ bíi jáàlú tàwájú nù ó dé àwọn tó tún sẹ́kù ní wọ́n bá sọ pé àà jáàlútù rèé alẹ́ ní ẹgbẹ́ jáàlútù rèé àtàwọn ọmọ ogun àwọn ilé ìpá o àwọn òlé báwọn ilé ìjagun ẹjá wà nǹkan mìíràn tí ẹwù ikú àwọn ọkọ̀ àbí ọlọ́wọ́n bá wọn pẹ̀lú iṣẹ́ wọn zọ́nà ní èdè lárúbáwá a máa túmọ̀ sí ilé méjì pé èèyàn dábàá a sì máa túmọ̀ sí ìmọ̀ so méjèèjì náà wọ́n máa ń lò ó fún ṣùgbọ́n gbogbo ìmọ̀ tí yẹn bá rí ọmọ àbá ní ọ̀kọ̀ọ̀kọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ galabaso zọ́nì ìmọ̀ náà ni àti tẹ̀síìrì lánàá otu tún wá múra kó lé ibi àti bá a ti ń jẹta ibi bá a ti ń jẹrin ẹ á ti lónìí náà nítorí bá a ti ń ṣe é bọ̀ ọlọ́run sì lè fi rárá ẹ ọkàn tán ààrẹ jẹ́ ní kò sí tẹ̀ sírì lónìí ṣùgbọ́n nítorí fi bẹ̀rẹ̀ ẹ nítorí lékè nu ọkàn ní kété mọ̀ ńgbọ̀ bá a débi tẹ̀ sírì tán yẹn wà sí à ń ṣe ń ẹ gbogbo mọ̀ gálábẹ́kù ṣáájú ẹ̀ èyí tó lékè nu ẹ̀mí onu náà ọba àlejò láti gbélé ayé ká ìwọ́n tó bá ń gbogbo nǹkan ọ̀sán rẹ jẹ́ nítorí òní yọ ọkọ jù ẹkọ ní dá ọ lójú kíkó òrìṣà kéèsì gbà ní yunifásitì torí ló fi lọ ní one hundred level rẹ kẹsàn lọ ń alágbájá náà lọ sórí ìgbà náà lọ sórí ìgbà débi ní wọn náà bá ọdún gbáko ọba mẹ ẹni tó ẹwù àwọn ọdún yẹn lórí gálàbàtò ìtọ́ni lórí àbá wípé a ah, pẹ̀lú ògbọ́ ọlọ́run èmi náà pègede lórí ẹ̀ tòtí túmọ̀ sí pé gálàbàtò ìtọ́ni náà là máa fi bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀mí ọlọ́run ó fẹ̀sẹ̀ wá sọ di ìmọ̀ tí ó dájú ọlọ́run bá lè kí ọlọ́run sọ fún àwọn èèyàn pé qala alladhina yadhunnuna annahum mulaqu rabbihim àwọn tí wọ́n máa mọ̀ dájú ipá wọn pàdé ọlọ́run ọba wọn nínú àwọn ọmọ ogun tó ṣẹ́kù wọ́n sọ ibi ká mú fi àti ń ń ti fi àtà ń tẹ̀sí rọ́ta ń bè ní ńlá àìmáyé ìjọ tó kéré tí ó sì borí ìjọ tó pọ̀ pẹ̀lú agbára ọlọ́run pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run etí à ń pè ń tàwa nìyẹn pé ká gbára lé ọlọ́run bá àlejò ọlá wà bí adínà sábà míì kódà kò pé tó kéré jù ní okùnfà lárí so káfí gbà yí pé ọlọ́run ọba àlekè ọlá ọba tí mo fi okùn tí mo dé kó fún fà kọ fàǹtí ọ̀fà ni òun náà ní sì mo fi ìbùkún sí àlámọ̀ yìí ẹ àwọn èèyàn wa sọ báyìí pé ká mú fi ní fi àti ń kọ́lé ilẹ̀ tí ń gbọ́dọ̀ bá ti fi àtàǹtẹ̀ sí rọ̀tàn bí ìdìnnìlá ẹ àìmọye ìjọ díẹ̀ tí ó jẹ́ pé yóò borí ìjọ tó pẹ̀lú ìjọ̀ǹda tọ́lọ́m wàláhù ọlọ́run tó ń bọ́rọ̀ lọ pé walamma barazu li jaluta wa junudihi qalu rabbana afrij alayna sabra wa thabbit aqdamana wansurna ala al-qawmil kafirin Allahu akbar ngbàtí ní àti àti sẹ́dẹ̀ bíi pé káwọn mi ń fi àti ń kọ̀ ní ilé àti ń dẹ́là bá títí àti ń kẹ̀dí torí pé ìpìlẹ̀ ìgbáralé ọlọ́ọ̀bá àlekè ọlá nìyẹn pẹ̀lú mọ̀tíyàn bá mọ̀

bí kéèyàn gbé omi sínú dóró gbogbo ẹ̀ ìní wọ́n ń pè ní ẹ̀ iná kọbẹ̀rọ gbogbo tá a níbi sùúrù fún ìwọ ọlọ́run mọ́jọ oṣù dábàá da sùúrù nígbà tí ìyẹn dábí kò nu dóró bẹ́ẹ̀ ni o ti bá wa ṣe bẹ́tí ẹsẹ̀ wájú orin tó ń ti bí ìlú ṣe bàjẹ́ tó báyìí tí ọ̀nà lọ́lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́sìn lọ́lọ́tọ̀ọ̀tọ̀ tìròrí lọ́lọ́tọ̀ọ̀tọ̀ múmi ní òdodo kò gbọdọ̀ jákè fún òun òkè ọlọ́run ife ọlọ́wọ́ bá ní alátúnṣe ó lè túnṣe kọ́lọ́ndágún sábà túlù wá ṣe o àti gbogbo olùmùsùn tọ́bàjẹ́ ọlọ́dágún sábà túnṣe o àwọn ibi tó ń dá ń bẹ̀ tí wọ́n máa gbèrú sí o àwọn ibi tó kù bí ẹ̀ka àtò tó sábà yí padà sí dáadáa wọlá títóbi ọlọ́run wọlá àánú rẹ̀ fàhásà mú òun lè dènà ńlá وقتل داود جالوت وآتاه الله الملك والحكم وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين الله أكبر ọlọ́ni فهزموهم بإذن الله àwọn èèyàn díẹ̀ tó pẹ̀lú ànábì ọlọ́yìn àti ọba àwọn wọ́n wá kọ́ àwọn kìnìyàn lógun bíi dínì ńlá pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run wọ́n borí wọn wọ́n kọ́tàlá dáwúdù jàálù anabi dáwúdù àti ìdánibi ọlọ́run náà ó sì wà lọ́mọ ike lọ́pàá jàálù ta ẹ̀wọ̀n ti tóbi ọlọ́run ẹ̀ yóò bá sọ wípé ẹ̀ ẹ̀ igi téèyàn bá fojú di àwọn ẹsẹ̀ kíni àwọn ẹsẹ̀ kíni àwọn afọ́yàn lójú ẹ̀ àwọn afọ́ ẹ̀ àti ẹ̀ bá fojú lé náà àwọn afọ́yàn lójú ngbàtí ngbàtí ọgbà tó béèrè gbogbo tí wọn kọ tí wọn ti máa ṣe ń jọ òun tí wọn bá ti jà àmì náà ti máa ń ṣe náà wọn ní kí ẹnìkan ó jáde náà àbáwọn méjì bó ṣe yẹ kan wọn ti jáde bó ṣe ọkọ̀ kan kílẹ̀ pé ẹ̀hẹ̀ so rárá àwọn ó ti ẹnìkan jáde ẹnìkejì náà ó ti ẹnìkan jáde àwọn ẹni wọn wà bẹ̀rẹ̀ ẹ̀jà bọ́ sí ojú ìdá tí wọ́n bá rí pé ìkan ti wọ́n nìkan so orí wọn fi jùlẹ̀ pé à ah, lè gbà ìyẹn wá àwọn náà bá ní gbọ́kọ̀ ní wọ́n bá máa jà tó ní kí dídá lóṣù ní kí wọ́n tún yẹn anábì ní lọ́bọ́ta anábì kéré àbí ilé iṣẹ́ fi tí wọ́n fi padà nìyí

wọ́n fọ́ wọn lógún bí ìdílé ńlá pẹ̀lú ìyàǹda ọlọ́run wákọ̀tálá dáúdù jáàlú dáúdà ìyàn lọ́kọ́kọ́ pa jáàlúta wà táhùlùmọ́l dáúdù yẹn lẹ́yìn ọ̀rẹ́ yìí ọlọ́run fún ní ọlá oná ẹ̀dí ọba wàlẹ̀ hikimata ọlọ́run fún ní ọgbọ́n ó fún ní ìdí ànábì ọlọ́run láti fi mọ̀ ọlọ́run fi mọ̀ dáúdù wàláwùlá adáfúrúláhì náà sábà àgọ́hùn bí bá àbí làfásàdàtì àrùbù tí ì bá ti ọlọ́run wá sọ fún wa pé tí ì bá ti pé ìdáàbòbò tọ́lọ́ ń fi apá kan èèyàn ṣe fún apá kan ilẹ̀ ìbá ti bàjẹ́ ọlọ́run ọba àlekíọ́lá ọ̀ ń dáàbòbò wa ó ń fi apá kan dáàbòbò wa apá kan dáàbòbò apá kan tí èèyàn bá ti jí sáyé gbára mọ̀ báyìí ọwọ́ ìyá rẹ̀ ni ọ wà ìyá òun yóò wá máa tọ́jú rẹ̀ yóò máa fẹ́ lójú yóò máa fẹ́ mú gbogbo ń tọ́ba déwu ní ọmọ ọmọ òjìnà sí pé ah, ọmọ ọmọ ìmọ̀ ti rákòrò ẹ mọ̀ jẹ́ ó tọ́bọ̀ sọ́kẹ́ẹ̀tì ẹ̀yà gbé sọ́kẹ́ẹ̀tì ẹ̀kọ́ ńlẹ̀ ẹ ọmọ ti parada ẹ mọ̀ mọ̀ dágbé sórí bẹ́ẹ̀dì mọ̀ ilẹ̀ lẹ́yìn ẹ mọ̀ gbé kọ́ máa kí nǹkan máa ṣe lóríṣiríṣi bàbá náà mọ̀ ṣe tiẹ̀ yóò mọ̀ dáàbò bò bá tún wá di pé ó tó dàgbà tán ọlọ́run bá ọlá yóò tún fi ẹ̀kọ́ tó bá ní yóò tún fi bẹ́ẹ̀ náà ìjọba ti ń bẹ ẹni ìjọba kódà kò sí káàdì ìjọba kékeré òun náà ní ìdáàbòbò tó náà ń ṣe fún ọmọ ìlú èèyàn gbọ́dọ̀ pé ìjọba useless ẹ kò sáǹfààní kankan bẹ ẹ àtọgbọnu ní ẹni tí ò lóye ni ọwọ́ bí wọ́n ti ń jẹun lásán ní làwọn ìlú mi ò fi kọjá àlàlé wa lórí táwọn gbà á ọmọ tí gọ́ọ̀mẹ̀ntì mọ́ Nàìjíríà wọ́n kàn fún wọn wọ́n ni Benin ó mú tiẹ̀ Niger ó mú tiẹ̀ Nigeria ó mú tiẹ̀ tùṣáàdì ó mú kò sí ìjọba mọ́ Nàìjíríà kò sí ìjọba wọ́n ti lásán ni àwọn ọlọ́pàá tá bú tó a jẹ́ pé wọ́n ń wà tí ọ̀dà wọ́n bú lọ́wọ́ ilé bíbẹ wọn lásán pẹ̀lú tírénì tí wọ́n fún wọn pẹ̀lú ìbọn tí wọ́n fún wọn ìdáàbòbò ló tó jẹ́ nínú ìlú ẹ̀ lọ́lọ́dún sọ pé wàláwọlá dáfọ́rúnláhìnnàta báàdọ̀hún bí báàdín làfásádà tẹ̀lẹ̀ àrùn gbogbo lẹ́yìn ìbábàjẹ́ àwọn boko haram gan ọ̀rọ̀ afọ́jú wa ṣe mọ̀ ẹwọ́n tí wọ́n ń ṣe lásán tó ti bá wọn sójà ṣe ń gbógun tì wọn lájọ ṣe ń ṣe gbógun tì wọn wọ́n yìí bá kójú ọmọ ẹ̀dẹ́ ènìyàn bá fi yìnbọn nàìjíríà ẹ̀ ọlọ́niwálá kí nná lọ ààbò kọ́délé nàlálà àálàmì ọlọ́run bá alẹ́ kí ọlá ọba tó ní àjùlọ tó ní ọlá tó ní ìjẹ̀kùn lórí gbogbo ẹ̀dá náà ni ọlọ́run bá jẹ́ ẹ̀ ọlọ́run bá alẹ́ kí ọlá náà ló fi ìdáàbòbò fún àwọn ọmọ ìsírẹ́lì pẹ̀lú pípa tí wọ́n pa jáálùtà àti àwọn ọmọ ogun rẹ̀ ọlọ́run ní tílíkà ayé àtúlá ìmẹ́tìlúwà àlékàbẹ̀lẹ̀ àpè wáyé nàkàlà mùrùsẹ́lẹ̀ ọlọ́run àwọn ọ̀rọ̀ ọlọ́run yìí ìlà ń ká fún ọ pẹ̀lú òdodo wáyé nàkàlà mùrùsẹ́lẹ̀ irú òjíṣẹ́ ọlọ́run ọwọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run ẹ̀yìn tá a fẹ́ lò bẹ́ẹ̀ náà ní pé ìyẹn gbọ́dọ̀ gbára

adínà okùnfà ọlọ́run ó sì lè dáàbò bọ̀ tí o ní dáàbò bọ̀ bó bá ti rí sínú ìka ọ̀sìn farawa lè jókòó yẹ ìtìrí bá rán bàtà yìí ẹ̀hẹ̀ ìtìrí bá ti rí sínú àrí sínú ìka tó pé wọ́n lọ ní ìlọ tí ìbọ̀ ọjà bá mọ́ lọ ọjà yìí ẹ̀kọ́ tẹ̀ já ọjà láti dàgbé tó jẹ́ ìlú kọ́lọ̀ nǹkan wọn kó wa máa ṣe o ọlá àti tóbi ọlọ́run ọlá àná rẹ̀ látànà fi bẹ́ẹ̀nà tawakkuli ala Allah wa du'aihi li hajj. haja kò sí àtakò láàrin kọ́ bára lọ́lọ́ kọ́ wá ní bukata kan kọ́ wá ní pé ọlọ́run bá ń ṣe nǹkan báyìí kò sí àtakò ńbẹ àwọn èèyàn kan ìrònú wọn rò pé wọn à ń bọ̀ wá sọ̀rọ̀ wọn insha Allah ta'ala fi ní alákọ̀ọ́kọ́ ni pé ọlọ́run ọba ajẹ́ pé àdúrà tó ní ká máa ṣe òun náà ti wà nínú àkọọ́lẹ̀ ó ti wá ṣe àdúrà òun ló kùnfà tí ń gbà bá bẹ̀ òun lòun wàá ṣe tí òun kọ́ọ́lẹ̀ òun wà ó ti ṣe àdúrà yẹn ní okùnfà tí ó ti sopọ̀ mọ́ kádàrà ọlọ́run bá àlejò ọlá ọlọ́run sọ fún anu sọ́ọ̀tù gáfíìr àyà sixty yìí pé wà kọ́ làrọ́ bùkún mọ̀dìrún ní astẹ́júbùlà إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين ọlọ́run ọba yín sọ yí sí ẹmọ pè mí ìmọ̀ jẹ́ pé yín dájúdájú àwọn tí wọ́n ti gírí máa ń ká ìkúrò níbi ìbáàdà àtìmí ọlọ́run yẹn سيدخلون جهنم داخرين wọ́n wọnú náà jahannama lẹ́ni títàdúrà yẹn a gbà pé ọdún ọba lèyàn máa ń pè lèyàn máa ń dúró tì òun náà ló sì lè ṣe ń tà fún wa ẹ ara ara tó rọ̀kọ̀ máa ọnụ yẹn ẹ ń bá ti wá fi àtọ́jú káfíìrì nù ẹ ọ̀n lọ nínú yẹpẹrẹ ọlọ́run tún sọ fún wa ní ètí sì sí pé

kò sí inú ẹ̀sìn ọlọ́run bá àlejò ọlá rárá ká máa ti gbogbo ipe ẹ torí a ẹ gan tá mú lọ ti bàjẹ́ bí fóònù rẹ ẹni òjò kígbe ẹni òjò ọmọ kígbe bí ọba ń jẹ kí wọn alábọ̀ àti ká máa kígbe nítorí pa afẹ́ pa afẹ́ pé ọlọ́run ọlọ́run ní kọrí fàlìyẹ sẹ́jì ibú ní ẹ̀yà ẹ̀yà fún èmi ọlọ́run wálé mụmụ bí kí wọ́n yá ní ìgbàgbọ́ síbi ọlọ́run làálà ìyẹ̀rù kí wà tí wà lórí ìtọ́sọ́nà. àlékún lórí eléyìí táàbù mọ̀ yí pé ìgbára lọ́lọ́run ọ̀tako àjọ àṣìṣe ó náà ní pé àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ àwọn gan ni áhàlù nínú àwọn tí ń gbára lọ́lọ́ kò sẹ́ni tó tẹ̀lé méjì ẹ̀ ní ẹni tó bá lórí ẹ̀sìn ọlọ́run ẹ̀ àwọn gẹ́gẹ́ fúnra ara wọn àwọn náà tó wá ń ṣàdúrà tó ti gbìyànjú gbára lọ́lọ́run àbí ọ̀já lẹ́nu wọn ẹ̀ ọlọ́run bá àlekè ọlọ́run sọ fún wa ní suratul Baqara àyà one twenty seven títí dé one thirty ọlọ́run sọ pé wa idh yarfa'u Ibrahimul qawa'ida minal bayti ربنا تقبل منا إنك أنت السميع العليم ọlọ́run nílẹ̀ òjíṣẹ́ ọlọ́run wọn létí Ibrahim tó ń gbé àwọn ìpìlẹ̀ ilé ọlọ́run tó wà tí ń gbé fi lélẹ̀ wà Ismailu àti Ismailu tó ọmọ rẹ̀ nígbà wọ́n wá ń fi ilé ọlọ́run báyìí lélẹ̀ wọ́n sọ pé Rabbana taqabbal minna ilé ọlọ́run gbàtẹ́ wọ́n sáfẹ́ ìgbàlọ́wọ́ wa mọ́dàlú ọlọ́run tọ̀ ọmọ ń gbọ́ gbogbo gbé gbogbo ọ̀rọ̀ ọmọ ń gbọ́ alàálímù ọba tó nímọ̀ sí gbogbo nǹkan rọ̀bàná wájálínà mùsùlùmí ní lákàwà mi ń zúrùtì ìyádínà ummatan muslimatan lákàwà àrínà manasikana wa tub alayna innaka anta at-tawwabur rahim àmì jẹ́jì tó ń sọ fọ́lọ́n ipe rọ̀bàná ìlọ́ tí wọ́n ẹlẹ́ tí ó dúpá jù sẹ́lẹ̀ fún ọlọ́run àdúrà ni ìrora ẹni fọlọ́n kò yí ẹ kó jẹ́ àlè rọ fún ọlọ́run ẹ wà mí ń dórí ìyá ti ọ̀hún mọ́ta mùsùlùmọ́ta ńláta nínú àwọn àrọ́mọdọ́mọ wa ìwọ ọlọ́run jẹ́ mùsùlùmí ọmọ bẹ́nu wọn ọlọ́run ti pé gbogbo àrọ́mọdọ́mọ rẹ ò lè jẹ́ mùsùlùmí ìwọ àti báwọn gbogbo ọmọ wàárí náà man àsìkà náà iri ọlọ́run ọ̀nà tá a gbà jọ́sìn fún wọn ọlọ́run fi hàn wá ẹ ní ní ànábì ibrahim ọmọ bí yẹn ti ń jọ́sìn fún ọlọ́run tẹ́lẹ̀ ọlọ́run ṣe ń gbọ́ ọlọ́run wàá ibi tàfà o ibi ń bẹ̀rẹ̀ o ó tún lọ sí ó tún lọ sí ó tún ó mú ànábì Ibrahim alẹ́ sàlátọ̀ sálàm lọ ẹ̀ wà túbọ̀ alẹ́ náà ọlọ́run gba túbà wa tá a bá ti dẹ́ṣẹ̀ innaka anta tawwabur rahim ìwọ ọlọ́lọ́ máa gba túbà ẹ̀dá ọdí aláàánú fún ẹ̀dá Ibrahim tó dálé rabbana wab'ath fihim rasulan minhum yatlu alayhim ayatika ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم anabi ibrahim ó ti ṣáájú akanabi sallallahu alaihi wasallam kó wálé ayé síwájú kó tó wá ó ní wàá bá àti rabbana wàá bá àti bí rasula tí ó ka ọ̀rọ̀ rẹ̀ tí ó ka fún wọn wa yu'allimuhumul kitaba tí ọ máa kọ́ wọn ní tíra wàlẹ̀ hikimata yóò tún máa kọ́ wọn ní ọgbọ́n oní ọ̀nì hadith amẹ́lẹ̀ sọ́lọ́lá àyẹ̀sọ́ dáhùn afá sọ̀rọ̀ gbóò ló sì wá wá wà tó wípé rani nìkan ni kọ̀sádì ti bẹ̀ inú rẹ̀ bá ní nìkan máa lò ó lérí islam ó lérí islam dùwáwò lè sì ká ìta àmọ́ ṣe ká tó ka fátíà tó wà ní kùránì ni ṣé kùránì sọ irú káka fátíà lórí òun kọ́ ọ̀sọ́ bí ọba wà tó ní aka súra fákàrà ọmọ mẹ́tẹ̀yà sára nínú kùránì ní kùránì sọ ẹ̀ka ń tó bá rọrùn sí àsìkò tó kírun kọ̀ọ̀kan ṣé kùránì sọ tó sojú abẹ́ǹkò lórí ẹ̀ ìtọ́ka lásán ní bẹ́ẹ̀ nù kùránì kò sojú abẹ́ǹkò lórí ẹ̀ sọ́gbọ̀n jí ni àbọ̀wọ̀gbọ̀n lẹ̀ àbí olóòṣe ìforíkalẹ̀ rẹ nǹkan ló fi kalẹ̀ tó gbọ̀n fún ìforíkalẹ̀ nǹkan méjìlá ló sọ̀tà ọ̀la fi kalẹ̀. kúrò lóṣù ọwọ́ ọ̀run lásán láti ń ka wọn àti ìbọ̀ kọ́ ọ sọ irú dúkìá kàkà máa wọ̀ bí ti rí kùránì lẹ́yìn ọrọ̀ oko kò sí nǹkan mìíràn. àmọ́ nǹkan lẹ́yìn tí gbogbo nǹkan bàbá ti ní aṣọ kó fún wọn jáde kó yọ bàtà rẹ̀ bàbá ti ní bìlà kó fún wọn jáde kó yọ bàtà rẹ̀ bàbá ti ní gbalẹ̀ kó fún wọn jáde kó yọ bàtà rẹ̀ iye èlò lọ́jọ́ tí ọ̀jẹ̀ zàkà nínú ọ̀pọ̀lọpọ̀ tọ́lọ̀ sí fún ọ mélòó lọ́jọ́ bá fún ọkọ̀ ti ṣe ojúṣe tọ́lọ̀ nínú kọ́ ní gbólóṣì nínú kọ́ ájì gbóòló ti ṣe gbólóṣì nínú kọ́ ní. so ẹ bá ń sọ pé kò ń jẹ́ mùsùlùmí

ló kì hàn ó tún wá ń jọ kẹta ó tún kì hàn níjọ́ àkọ́kọ́ wá níjọ́ níjọ́ kọ́ wá ọ wá sí àsìkò kọ̀ọ̀kan nígbà tó bá bẹ̀rẹ̀ ló kì hàn bí ó ti mọ̀ sí níjọ́ kejì wá ìparí àsìkò kọ̀ọ̀kan ìgbà tí yóò parí sí lọ́wọ́ kì hàn lẹ́nu sọ̀tọ́là àyàfi nìkan lọ́jọ́ pé àsìkò tó wá lánàá tó wá lónìí tó bá jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run kọ̀ mọ̀ ń kí àtìgbà jùlọ tó wá bá bó wà láwa tí gbogbo bó ṣe wá bá náà ló fún wa wà nù kùránì tó ṣe é débẹ̀ so ẹ bá ti nọ́lífàì hadith ẹ mọ̀ pé nǹkan ti ń ṣe nínú kọjá pé káfíìrì kan àbí mùsùlùmí tọ́jà mùnàfíìkì abẹ́rẹ́ tó ṣe pé òpè ni kò fẹ́ ṣe nípa kùsùwọ́ ọ̀nà bó ṣe kẹ́kọ̀ọ́ ó ti dàrú mọ́ lójú kọ̀ọ̀kọ̀ mọ́ tí ó ṣe mọ́ lọ́wọ́ à ń pè àdìsí ṣe bákan àdìsí ṣe bákan kò mú jà lọ́wọ́ tọba kọ́ńpa hadith ẹ̀rù ọlọ́run ọba ọba ọ wàláhì tí ẹ̀ bá jẹ́ mọ́mí ní òdodo tọba kọ́ńpa hadith kéde pé kí kọ́ńpa hadith ni pé tọ́lá rasulullah sallallahu alayhi wa sallam innamal a'malu binniyati ní mọ̀ nǹkan kan bóò ni wọ́n ti kó hadith jọ wàhálà wo làwọn afá àti lórí ẹ̀ oríṣiríṣi tíra wo ni ẹ kọ lórí pé bóò láti máa ìtọ́lá láàfíà ní hadith ẹ̀ èyí ó mi orí wa ha níbi òní yóò tó ama di kan báyìí wàhálà tí wọ́n ti ó ti kọjá àlà Wọn kọ ọrọ lórí àwọn tó ṣe wípé ó kọ wọn àtòkọ bàbá wọn nǹkan náà ni wọ́n nígbà bá débi ó kọ bàbá bàbá wọn ni ó tó yàtọ̀ ẹ mọ̀ wàá mú ọ lómù lómù ìmí jẹ kíkọ kọsẹ ní ẹfọ kankan ìmí yóò kọ tíra lórí lọ. tí ń gbé fúnra wọn ìyẹn ti tí ó kọ wọn kọ́ nígbà ẹ bá ní núùnù ní ìsìn ẹ fọmọ rẹ̀ sókè nígbà ẹ bá ní ta ẹ fi ọmọ méjì sókè tọ́wá jẹ́ nù ẹ fọmọ kan sókè ibi ẹlòmíì ti ń sàṣekọ ló ti lọ fi nù kọ tá àbúkú tá àkọ nù wọ́n tún ṣe síra lórí ìmú lọ́tọ̀ ife kámọ́tẹ̀ ìbá àkàṣìṣe àwọn pé òde rẹ̀ ọjọ́ra wọn ó takora wọn ṣùgbọ́n tá a bá wò àdàkọ̀ takora wọn wọ́n tún ṣe tí àyùn lọ́tọ̀ èmi gán nìkan ẹ̀ ṣẹ́rù màánìlà àtàrí títọ̀ àrùṣe ìdí mẹ́wàá ni ọ̀nbẹ́nulé lórí àwọn àdìsọ pé bẹ́ẹ̀ bá wù bá èrò kọ́ takora wọn ni kò sì takora wọn nítorí àwọn rìsáàtì ní ìjẹba tún fi kún ẹ wà sẹ́ẹ̀ rí pé ah, àdìsí nǹkan náà jẹjọ lọ ẹ wo wàhálà tí wọn ṣe lórí àdìsí rẹpẹtẹ àwọn rìdáàl ilmu rìdáàl àwọn èèyàn kọ̀ọ̀kan tí ń gba àdìsí kò sí ẹni tẹ̀kìrìbù tàhàbíbù mbẹ tí tí ibnu hajar ṣe tàhàbíbù tàhàbíbù mbẹ tàhàbíbù tàhàbíbù yẹn ìdí mẹ́rin ni mo nílé tẹ̀kìrìbù tàhàbíbù wọ́n sì kẹ́ndì kan wọ́n sì kẹ́ndì méjì mọ̀ra méjì kan mo tó ro ń di méjì nǹkan kan náà ní mẹ́rin rẹ̀ ṣùgbọ́n tó yẹ àyè mọ́ wọ́n lè fi wọ́n lè fi ara fi wọ́n lè sára fi mí kọ́ àbí haraka mí kọ́ ènìyàn máa fi duplicate kọ́fì e, e, lórí àwọn rìjáàdù sanadi náà àwọn tíra míì tún wá ń bẹ tó yẹ kí ó tún pọ̀ ju gbogbo sífúrú ẹ̀ pọ̀ ju gbogbo yẹn lọ kí wọ́n ṣe musnad imam ahmad èyí tó wà lọ́dọ̀ mi ní ìdí ọgbọ̀n ni kí wọ́n tún ti tààlíkù lé lórí lórí wípé wọn ò sáfẹ́ nǹkan kan bá súnà ànábì sallallahu alaihi wasallam so téèyàn bá kọ́ àdìsí ẹ̀rọ ọlọ́run ọba kì í sáàdìsí wọn àmọ́ sọ pálapàla ń fa rẹ̀ tó bá jẹ́ mùsùlùmí òdodo tó sì kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n wá ṣe lúgà ọmọ lúgà ọmọ orin ọmọ nǹkan kan kọ́ wá sọ ara rẹ̀ bí mọ̀ àdìsí àti ìwọ náà o ti mọ̀ nípa àdìsí nìyẹn ọ̀tán rẹ jẹ́ àbíkọ́ wa sọ adìẹ fàkíw bolo ti di omfikiw ọ̀tán rẹ jẹ́ ọmọ múnú ọmọ gbé nǹkan síra wọn so ọlọ́wọ́n bá àlekí ọlá bó ṣe fún wa ní Qur'an náà ló fún wa ní àdìsí ànábì sallallahu alaihi wasallam tó wá dé ojúṣe ní ká mọ èyí tó bá fẹsẹ̀ rinlẹ̀ nínú súnà ànábì sallallahu alaihi wasallam nítòkùnù àwọn afá àti sọ̀rọ̀ rẹpẹtẹ lórí ẹ̀ àmì ìbẹ̀rẹ̀ pé kàlífù tiwọn àlèmọ̀jọ́ àti mẹ́lẹ̀ hadith hadith inú ìjọ ti ṣe tiẹ̀ tí wà lè bá ní òtí ẹ̀ sí lọ ní kọ̀ parí ẹ̀ tó kú ìdí mẹ́rin bẹ́ẹ̀ lè mi ẹ sọ́ọ̀rì ìdí mẹ́rin ń bẹ́ẹ̀ lè mi tọkọ nínú àwọn tíra rẹ̀ ìdí mẹ́fà ìfírísàtìlà àdìsí sọ̀híhà ìntọ́lálàáfíà àlìbáni náà ló ṣe ọbẹ̀ inú ilé bó ṣe wá pọ̀ lọ́rẹ́ kẹrẹkẹ nìyẹn kódà tí yẹn bá kọ bí ara sí àdìsí yọ ọ̀rọ̀ ajú tíra fídìí ẹ̀gẹ́ lọ torí tí àwọn ó ti papọ̀ jù àwọn fídì míì náà wà títí àwọn náà pọ̀ títí náà pọ̀ gbọ́ ẹ̀kọ́ sùmọ́ táwọn ajáde ṣe àfẹ́tẹ́jú fẹ́ wọ̀ ibi tí wọ́n mójú tó orípa rẹ̀ ẹ̀sìn ni kádàbùgbò ẹ̀sìn wa ló fà á tí wọ́n fi ṣe kẹ́yìn wọ́n wá dé ọkàn yanu ọkàn yanu bó ṣe wọ̀ ẹ̀yàn gba ah, ìyẹn gbọ́dọ̀ wà sí afọ lórí àdídì Bukhari yẹn àmì bẹ́ẹ̀ tí ọ̀dà ẹ̀hẹ́ ṣé Málíkì sáfì Ahmed gbogbo wọn mọ̀ pé àwọn kan bẹ́ẹ̀ tí ọ̀là láàbíà nígbà tí èèyàn wá gba àdídì bíi forty thousand ẹ̀ eh, three tẹwàárí bíi lẹ́zà ọgbẹ̀rì tí ọ̀dà tí ká lọ́jú owó five thousand plus yòókù ká lọ́jú lánàá àbẹ́ ẹni pé ògùn orí fífọ́ ní léyìn ọbẹ̀ dàbí àwọn ìdí ọ̀dà wọn tí wọ́n sọ̀rọ̀ sí ìní ìyẹn wà mójútó wọn ò tí ẹ̀ pé ọ̀dà ni wọ́n sọ̀rọ̀ sí ni ìyẹn lè yàn wà lọ wò kí ni wọ́n sọ ń parẹ́ Ibn Hajar sọ pé tó ti báwọn yẹn ti ń sọ̀rọ̀ tó hadith táwọn yẹn sọ̀rọ̀ ń parẹ́ mú Bukhari kò tó hundred àbíkọ́mọ́ ju bí hundred lọ. ti muslim òun lọ bí three hundred síbẹ̀ náà Imam buhari ọmọ nǹkan àwọn àfáà rẹ̀ anybody lọ torí mi ìfẹ́ sọ̀rọ̀ tí náà gbà wá dìde buhari inú ẹ títí máa ń sá fún àdìsí Buhari wà tọ́ba kóra àdìsí kan ah, á muslim sọ ń pa kò ìmáàmù dara kó sí ní ntún wá gbé síwájú ntún wá ń pè sáìsì ìtìlẹ̀ eh, ọ̀gbẹ̀rẹ̀ báyìí báyìí báyìí báyìí àmì ntún wá àwọn náà ntún wá dúró tì Ibn Hajar tó àwọn tó dúró tì ètí ẹ̀ sọ́n parẹ̀ báyìí àwọn míì náà gbà wá sí ètè tiẹ̀ tó jẹ́ pé ojú kọ́nà tiẹ̀ ń gbà wá ó wá tún lálàáfíà jù yín lọ wọ́n tún sọ̀yún lọ. àlàáfà nílùú gbàdúyà àwọn afá tún sọ́n pẹ̀ àwọn àfààní ìgbọ̀dẹ́ pé láàrin ẹ̀ńtọ́kọ́ọ́lẹ̀ àti sí ànábì kò jẹ̀yàn méjì lọ olówó sáré ni wọ́n ń pè wọ́n tún pọ̀ nínú lẹ́ẹ̀kọ́ rẹpẹtẹ àdìsí ní bẹ́ẹ̀ bí mọ́tò mọ́ mọ́lì tó lágbára ju tó wà ní sọ́yìn kò kárí lọ. <laughs> rẹpẹtẹ làwọn àbá sọ̀rọ̀ lórí ẹ̀ kátó wá pé àbọ̀ ti tíkì àdìsí ìṣòro ilẹ̀ àdìsí nǹkan tó ń tún lọ sábàdà. so èyí kẹ́ máa sọ̀rọ̀ àdìsí bó ṣe wú o àfẹ́ńbáfẹ́ gbẹ̀sẹ̀ àfẹ́ńbáfẹ́ gbẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n kò sí táàṣe irú àwọn èèyàn bá yẹn atẹ́gùn tó fẹ́ wá ni yóò tó fẹ́ lọ ìgbà mélòó ni àìmọ́ ìdáwọn káàbìrì ṣe lórí islam bẹ̀rẹ̀ kí islam ọ̀sẹ̀ kù wọ́n ṣe ṣe ṣe ṣe ṣe wọ́n ṣe wàhálà ṣe wàhálà ẹ̀yẹ kí ni abuja nìkan ni tọ́sọ́ fọmọ ọ̀dọ́ rẹ̀ kankan à gbogbo ntẹ́ ní muhammadu mu wa yìí mínà lè múlò ẹ̀ wá lọ́ba fẹ́ mú sùrọ̀tù nẹ́ẹ̀sì àti tí ó ṣe lérí lọ́ba mú wa lọ́ba ló mú wa wọ́n nẹ́ẹ̀sì àti gbẹ́rùkọ́ wọ́n nẹ́ẹ̀sì àti náà bá sọ pé wà tọ́ọ̀hì nẹ́ẹ̀sì sáhánà nẹ́ẹ̀sì àjì olóhùn gbọ́ ó ní ìwọ gán mọ̀ yìí pé irọ́ ń pa wàhálà táwọn èèyàn ṣe lórí àti da ojú ìsìláàmù délẹ̀ ọ̀pọ̀ kọjá ìdí ọ̀n ṣe ní ìsìn èdè ọ̀n ṣe ní ìsìn tí ìdájà nẹ́sùrù láwọn ti dé ìdájà ó ṣe káwọn ogun bí wọ́n bá ń ba bìkan jẹ́ ogun lọ́gbìn kí ọmọ anabi wasala laali wasu ahi sọ fún wa pé látàzáàlù ummati mansuratan ala alhaqi ila yawm alqiyama látàzáàlù ta'ifatu min ummati mansuratan ala alhaqi ila yawm alqiyama la yakhudhuhu la yakhudhu eh, la lakini la yadurruhum man yakhdhulu eh, àwọn èèyàn kan sì wà ní àlùmọ́ mi tó ṣe pé ọlọ́run ọba àlejò ọ̀la yóò mọ fún ọ lọ lórí òdodo sálìkì àwọn òbí àwọn tí wọn bá ń kó nira bá wọn kò sí ní wọn gbèsè lára wọn. àwọn mi ọmọ bá ti súnà ànábì ọ̀sọ̀tánà wọn ma bá lọ ni kọ́lọ̀ ń kọ́ wa o kọ́lọ̀ ń kó ṣe àtúnṣe fáwa àti fáwọn náà kọ́lọ̀ ń kó ṣe àlékún fáwa àti fáwọn náà wáyé zẹ́ kéhìrún yẹn yọ fọ̀ wọ́n mọ́ ìzọ̀lá ìrẹ́ ọba alágbára ọba ọ̀jọ̀gbọ́n ọlọ́ọ̀bà àlekọ́lá ó sì gbà á ọlọ́wọ́ sọ pé wà máa ń yarghabu an millati Ibrahima illa man safiya nafsahu wa laqad istafaynahu fid dunya wa innahu fil akhirati lamina s-salihin ọlọ́ni wà máa ń yarghabu an ilá máa ń sẹ́sí ànáfíṣàwò ẹnìkan ò ní sẹ́kù bí ẹ̀sìn Ibrahim àfẹ́ńbájú òmùgọ̀ tọ́gọ́ra ẹ̀ ọlọ́mọdé agọ́ra wa o wàlàkọ́lé sọ́fà yìí náà wò fi dúníyà àwọn ọlọ́run asàlẹ̀ sàdílé ayé yìí wáyé náà wò fi lẹ́ àṣírọ̀tì làmìnà sọ́ọ́lé yìí dájúdájú ajọ́ ìdàlì kíámà yọ wà nínú àwọn ẹni rẹ̀ anábì Isa alayhi salatu wa salam àyà one hundred and forty four ọlọ́ni kọ́lá Isa ibn Maryama Allahumma rabbana anzil alayna ma'idatan minas samai تكون لنا عيد لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين ما دام بني إسرائيل àti wọn gbàgbọ́ síbò àmì ìnà wọn wọ́n ní kọ̀sẹ̀ ń ní bóyá ní o ti kó nǹkan gbòòyìn wa ẹlòmíì gbé rárá o ẹ ẹ ẹ ẹ ẹ ti ń pè é kan ti ń bí fẹ́ǹdì ẹ̀ tó ti lóun fẹ́ẹ́ fẹ́ tẹ́lẹ̀ pé náà ní náà ní bàbá mú da àwọn tí wọ́n á àmì wọ́n ní kó mú àmì látọ̀dọ̀ ọlọ́run ọwọ́ ní ọwọ́ agbára lọ́lọ́run ṣùgbọ́n síbẹ̀ ó tún ọlọ́run ó ní aláhùnmá ọlọ́run ìtumọ̀ aláhùnmá náà ní yá aláhùn rọ́bà náà. ìrẹ́ tó ń ṣe ìtọ́jú fún wa anzila alayna ma'idatan minas samai tébù tébù báwa sọ ọ́ kalẹ̀ pẹ̀tẹ̀rẹ̀ báwa sọ ọ́ kalẹ̀ láti sánmà takunu lana ìdàn tí ó di ọdún fún wa lé awwalina wa akhirina àwọn àwọn àkọ́kọ́ àtàwọn kẹ́yìn wa tí wọ́n kó sì do ohun àmì látọ̀dọ̀ rẹ ọlọ́run pé ànábì ọlọ́run ní mí wàrúdúkú náà ti jẹ́ fún wa wọ́n á ń dàkà irú rọ̀ ilé ọlọ́run lólórí lẹ́yìn tí ń ṣe ìjẹun fẹ́dà ọlọ́run ti gbàgbọ́ rẹ̀ bẹ́ẹ̀ wọn ti bẹ àwọn nìkan ní gbàgbọ́ àwọn kan gbàgbọ́ náà. ọ̀sálàm òun náà tún a gbọ́dọ̀ ṣe gidi máa ń ká ìka sọ wípé àní máa kàdúà káwá ká agbára lé ọlọ́run bá àlekè ọlá ìgbára lé ọlọ́run ó tún fẹ́ ká tún máa ṣe àdúà àdúà náà ní túmọ̀ ìpa agbára lọ́dọ̀ọ̀n lọ́nà tó gbàgbà wọn bá ti agbọ́ ìkọlọ́dún owó fún wa inṣáàlá àtúnmọ̀ ọba ọlọ́mbẹ̀ lọ́la pẹ̀lú ògbọ́lọ́mù